وعلى آله وصحبه wọlé lọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́mọdé Muhammad sallallahu alaihi wa sallam wọ́n lè tó àtúntò lọ́kọ́ pàtàkì àti ààrẹ ọmọkùnrin wọn kọ́ lọ́kùnrin kí gbogbo ẹ̀tọ́ náà ni a ó dá padà fún àwọn ẹni tí wọ́n ní ìbánidọ́gbẹ̀dà òyàmù gbogbo ìdẹ́nìkan bá gbà lọ́wọ́ ọmọ làkejì nígbà pọ̀tọ́ gbogbo ìdẹ́nìkan bá mú lọ́dọ̀ ọmọ làkejì nímú pọ̀tọ́ ọ̀nàbìlẹ̀ ọ̀pọ̀lọ́gbọ́ra pé gbogbo ẹ̀ tọ́ gbogbo wọ̀ wọ́n ta padà sẹ́yìn tó ń bá ti lọ́kùn ní àgbéyà. eléyìí ọjọ́ ìjẹ́rù báyìí àti ìkóni níjànú dẹ́rù bá mi nípa pé kó ń dàrú pa mú kó ń dàrú pa gbà nígbà lòdì táǹdà tọ́ọ̀mì lé lórí nílé ayé táǹdùnú lé lórí nílé ayé àbámanyọ́ padà jáde tó bá di pé ìdààmú ní àmì nítorí pé nǹkan oníkan ni mo gbà owó olówó ni mo mú mímọ́ àpòsí nǹkan tí mo gbà tó tí mo mú kò sí rí má kò sí má tó bá ti dọ́gbìn ìgbà tó yá lọ. Ambọ̀sì gbọ́ ti pé yẹn wọ́n pé wọ́n dà padà. Ìdọ́sẹ̀ lọ́jọ́ ọ̀gbìn ìgbà tó yá lọ. Tọ́ọ̀ máa fi sí sẹ́ni èèyàn bá sábò sí. Wọ́n náà ní dáadáa tá a ayé. Dáadáa tó ṣe é pé ẹ̀dá oró ó wẹ́rẹ́ Ọ̀pọ̀ débì inú rẹ̀ ni wọ́n tún ti mú láti fi dí nǹkan ní nǹkan táwa mú láti fi dí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dáadáa lọ́jọ́ tí òṣòwò má lọ́jọ́ tí ọ̀sọ́ má tí ìjà tí ìgbè tí ràn mí lọ́wọ́ débi wípé wọ́n da ìjọpadà fún ẹlẹ́tọ̀ọ́ débi wípé àwọn àbùdá táwọn ò ní ìwò lórí séyìí tó ní ìwò lórí di pọ̀ níwò lórí ni wọ́n fi wo rẹ̀ kà wọ́n láyé nígbà tó mọ̀ pé àwọn ò níwò lórí táwọn náà fi gbẹ̀sán ọlọ́run bọ́ gbẹ̀sán fáwọn aláìníwò lọ́dọ̀ àgùntàn tó níwò tó bá ti lọ. Subhanallah ẹranko tẹ́ran ọlọ́run tún gbẹ̀sán fún wọn lọ́dọ̀ ara ẹranko tẹ̀sí ọ̀hún sí nínú àwọn ẹ̀dá tá a la irun tá a là bà wá lọ́rùn ní kásẹ̀tì kọ̀ lọ́rùn. èyí tó túmọ̀ sí pé ní paríparí wọn ò sí nínú ẹni dáàbò sálẹ̀ sẹ́nà àti dáàbò sínú. wọ́n síbẹ̀síbẹ̀ èyí ọba yẹn ìkejì rẹ̀ jẹ́ nínú wa kò ní lọ láì jìyà òní lọ láì jẹ́ kí wọ́n yọ òróró tó ń gbà nígbà bùsù lára tiẹ̀ náà ó ti torí pé wọ́n ní òwò lórí taratara ọwọ́ kan èyí ò ní òwò lórí orúkọ kan gbèdè ọkàn pamọ́ ni nítorí pé wọ́n pẹ̀ kan fún náà nígbà tí wọ́n lè nà sí ya. ẹlẹ́yìn náà mú mùsùlùmí ló fi àyè tó bá ṣe é pé ẹni dá pẹ̀ tọ́ ẹ̀tọ́ sáńgbà fún lọ́wọ́ ètò yẹn jẹ òpè kọ́ wà ìdáná ìdásí gbẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ látàrí pé ọ̀yàn kàjẹ́ láyé òun gangan alára látàrí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó gbà kò ní wọná wọ́n kàn gba ẹ̀tọ́ lọ́dọ̀ eléyìí jẹ́. ìhánilétí tó lágbára báwa tó ṣe pé kò ṣe ṣe ká wọ náà báwọn mà bí ẹsẹ ẹlẹtọ eléyìí tó ṣe pé kò sówó tá a lè fi di má tó máa mú iṣẹ́ rí wa títí láti fi di báwọn ẹni tá a ṣàkóso sí tí iṣẹ́ rí wọ ọba ká àti san ẹni tá a fi ṣàkóso sí wọn dáná ambosibọsi báwa sọ ike nǹkan tó ṣẹ́kù táwa náà lè gùn lé láti fi máa wá ìṣòro àlùjá náà wọ ọwọ́ ìka ni kò tó san gbèsè tá a jẹ ambosibọsi pé nǹkan kan tiẹ̀ ṣẹ́kù téèyàn sọrù rẹ̀ di téèyàn tẹ̀ láti ráyè gun àlùjá náà. Nígbà àwọn àbòsí tá a ṣe ò sí ìtàn ẹnì tó kù tá a ṣe àbòsí sí kò sí ojúléròjú sànú jọ yẹn kò sí àmójúkúrò jọ yẹn ní kálukọ pẹtọ rẹ yóò dáadáa ni wọn ti fi ń tán fáwọn ẹni ọ̀sà àbòsí sí ọ̀wá ní dáadáa àkàmọ́tọ́sẹ́kù àyídá tí wọ́n ní wọ́n mọ̀ wá kólé yàn lórí títí tí òfin ṣe déédéé àbòsí tẹ̀yẹ̀ ẹ wàá ráwọ ẹranko yìí fún wọn gbàtà má gbẹ̀sán fún wọn lọ́dọ̀ ara wọn ọlọ́wọ́ bọ́ wà ní gbogbo yí padà fún ọdẹ pẹ̀. tó èdè nù àdédágbẹ̀sán àdédágbẹ̀sán kó lọ́dọ̀ gbogbo wọn dé. ẹ̀gbọ́n bẹ́ẹ̀ báwọn tí wọn ní yíwa padà ká dé tó ti kẹ́nu ká bára alẹ́ àbí kọ́ máa ná kọ́ nù náà àfi ká gbìyànjú láti rí i pé àwọn sẹ́ńtà wà ń gbélé ayé ṣe lónìí iṣẹ́ ni tí ò ní jẹ́ kí áfìdí rẹ́ni níbi àtìrá ìjẹ́ náà wọ́jọ́ ìjà ìyá. nítorí pé ọ̀rọ̀ tí wọ́n ò ní tán sórí bí wọ́n ti gbẹ̀tọ́ fẹ́lẹ́ yìí ó tún kú pé n tó sẹ́kù nínú dáadáa rẹ tó tó gbìyànjú àlùjáná ó ti ẹ̀sìn ná gbogbo dáadáa rẹ tán láti fi tí fáwọn ẹni tó ṣàbò títí kí ló ń tí ó lù gbé ọ̀wà jẹ́nì kọ́lọ̀ mọ́ sí alọ́ mọ́ náà torí ẹ̀ ilé ìtumọ̀ sí pé ó sì kankan máa ń bẹ lọ́dọ̀ rẹ lónìí tó ọmọ kọ́ gbà lọ́dọ̀ ọmọ láti ti rẹ nígbà wo dá padà fún lónìí sáà tó tó lọ́la tí ò ní sí ọ̀bọ̀ tí o sì náírà lẹ́yìn ìta ìpínlẹ̀ ayé ti lókù lókù wa. Gbogbo ẹni ní làákàyè kó máa ti sòrò fúnra rẹ̀ sáájú kọ́lọ̀ tó ti sòrò wa. Gbogbo ní làákàyè kó gbéra rẹ̀ lórí òṣùwọ̀n. tí ó ti kó dúró dáadáa tí ẹ wọ́n wọ̀n fún wọn ẹ̀yàn ọmọ dọ́ọ̀ fi ẹ̀yìn àbọ̀ òwúwo wọ́n máa ti pa fi ẹ̀yìn àmọ́ pa òwúwo ó ti lè wúwo lórí iṣẹ́ ọ̀rùn lórí iṣẹ́ ẹ̀kọ́ lórí iṣẹ́ orí ibú fífú ẹ̀yìn wọn tó lé ẹ̀ lásán ọpọlọ ọ̀dà náà kẹsàn-án ẹni bá kọ̀ dáadáa tó ń tẹ̀lé láì dáadáa ọkọ̀ nítorọ̀ àforí jìnnà sábúrú ṣe lórí wọn lórí òkú wọn lórí ọ̀sán tó bá ti lọ́la tó lọ́la. àbòsí sẹ́yìn yẹn ẹlòmíì ti fi lówó ẹlòmíì ti fi lọ́la ẹlòmíì ti fi lẹ́kọ̀ọ́ ẹlòmíì ti fi kọ́lé àtúwáwò ẹlòmíì ó ti fi ra mọ́tò èrò tó méjì nù. sábà fẹ́ wá kọ́ lọ́wọ́ àpò. láàyè káfí lẹ́yìn káfí lẹ́yìn àpọ́nlẹ̀ wẹ̀ láàbọ̀ lọ́wọ́ ẹ̀ láti àgbàdo àbáwọn ìṣòro wọn. ìpolọ́gba mẹ́rin kan lọ́ bá wò wọ́n fi wá ń bẹ̀ kó ń bẹ̀ sí ilẹ̀ fẹ́ni tọ́tọ́. ọ̀la náà sí ilẹ̀ fẹ́ni tọ́tọ́. owó ni táwọn padà fọlọ́wọ́ nǹkan ní ilé ayé mi náà dápadà fẹ́ẹ́ tó mi kó tó fi tọ́jú owó tàbọ̀ ma kò ní sẹ ìgbàlámùtà àtẹnudọ́ tó bá gbé ọkàn tó mọ́ wá pàṣẹ ọlọ́run yọ̀wù mọ̀lá yọ̀wù ra ọmọ àlọ́ wọlé ẹgbẹ̀rún ìlà ẹ̀sọ̀rọ̀ ọ̀hán ìpàdé ìgbẹ̀yìn. àdìsí tó tẹ̀lé bẹ́ẹ̀ ó wọlé tó dàbí lẹ́ẹ̀dùn ọ̀hún رضي الله عنهما ó là ń sọ̀rọ̀ nípa hajj dágbére nígbà tá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam títí ń bẹ láàrin wa ànábì òtí àwọn ọmọ máa hajjatul wada kí ni jẹ hajj dágbére kí ni àwa náà mọ̀ tó ìbá hajj kan. táwọn àbí sí láyé rẹ̀ náà ọlọ́run sì fún láǹfààní àti tèmí lẹ́yìn rẹ̀ ájì yẹn wá di ájì ìdágbére fáyé ó o torí a rí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òwe ilé ìtànà fi sọ nínú hajj ẹsẹ̀ ti o ẹ fi làákà ẹsẹ̀ tí mo sọ. لعلي لا ألقاكم بعد عامي هذا رسيتي pẹ́pẹ́ tó ní bá yín pàdé má kò ní sí ìpàdé láàrin wa má lẹ́yìn ọdún yìí. sẹ́wọ̀n ké ẹni tí kọ́màkọ́mà gbogbo àwọn ọ̀rọ̀ òwe bẹ́ẹ̀ ó pọ̀ nínú dáná fi bá wa. bákan náà ìgbà dáná fi ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlè wa lè sẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi pàṣẹ. ọgọ́rùn èèyàn tó tẹ̀lé wọ́n ní wọ́n lọ adàníyàrú hajj dáná bá fẹ́ sí nítorí pé ànábì náà ní àmọ̀ wà òkọ́ sí irú tó bá fẹ́ sí làánà gbàtọ́ wọn sí mẹ́kà ànábì sallallahu alaihi wasallam ní tání àti tání àti tání ló mú ẹran o le jẹ́ àgbò ó lè jẹ́ màálù ó lè jẹ́ ràkúnmí tí máa fi tọrẹ fún kààbà tó máa ádìo ádìo dá sí yẹn ẹni tó bá lọ sí hajj lọ sí hajj ọ̀ràn ẹni kọ́kọ́ ẹni fi pa ó ti ẹ̀sìn rí ní tí ó pa àmọ́ kó tó sàsìkò pípa rẹ̀ ọlọ́run ní kí nǹkan kan ṣe tá a fẹ́ pa fi kẹrun kú nígbà tí àárọ̀ ọjọ́ tá a pa tó dé àbí ńkọ̀la àti ní nǹkan mìíràn dábìrà mi àbí kọ́ ẹ̀fọ́ àti lówó àti mẹ́tì dábìrà ẹran tó bá ní ká rọra mú un. gbàtà débi dáàtì rẹ ọwọ́ tọrọkọbọ tó ti kù lápò wa níta fẹ́ máa fi jẹun gbẹmìíràn ni yóò láti wá fẹ́ sí mi ọ náà lọ́nà sọ pé fẹ fẹmẹlẹ mi yẹ jẹ فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام ọlọ́run lẹ́ni tí kò bá ní tó lè fi pẹ́ran ọ́ndà rẹ̀ àlàyé pọ̀ ìdí tó fi ni èsè bíi nàìjà lẹ́gbò wọ́n ti ní tí wọ́n fi pẹ́ran o àtọ́ fẹ́ ra tẹlifíṣàn tó ń ti papọ̀ mọ́ fídíò wálé rò pé wa wọ́n mọ̀ á di ẹrù ká sígbà táwọn òrí tẹlifíṣàn rí lu wa ẹlòmíín tó fẹ́ ra kàtífà kan wálé báyìí pé wọ́n ta mátíráàsì lu wa ti fúlàní tó náà tó fẹ́ ra sìmẹ́ǹtì wálé tó ló dín owó pọ̀ nbí kọ̀mọ̀ kó yàtọ̀ sówó máa pè lówó kan tí ọ̀pọ̀ ah ó dín owó dín owó wọ́n fún nǹkó márùn níbo ló kó sìmẹ́ǹtì kan gan dé gbogbo tó fẹ́ fọn kílò tó fẹ́ fọn sìmẹ́ǹtì kan ti kọjá àkàràmọ̀kọ́mọ́ wá tó ọ̀pọ̀lọpọ̀ náà nàìjà àwọn máa fẹ́ dọ́gbọ́n fọlọ́ọ̀ nígbà tó gba lórí owó tó wà lọ́wọ́ rẹ̀ ọ̀ á lè yọ four hundred riyal tó fi pẹran ọmọ atọ́gbọ́n ọmọ atọ́gbọ́n ẹni tí ò bá rí tó fi pẹran ọlọ́ni kó ṣe sùyàmù ọjọ́ mẹ́ta lásìkò hajj méje tẹ́ bá padà délé hajj yẹn ọ̀ràn yẹn ni fẹ́ni tí wọ́n ti tẹ̀mẹ́tọ́ àbí tí wọ́n ti alqirah wọ́n wá fẹ́ di maka alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́lá gbogbo ẹni tí ò bá mú hajj lọ́wọ́ kó yí àníyàn rẹ̀ kalẹ̀ tètè ọmọra àkọ́kọ́ àwọn ọmọ kankan pẹ ntànàbí bá fi kọ́ wa náà kúrò nílà wa ànábì ní kọ́ wa olùkọ́ àwọn sọ̀hábà yẹn àwọn yìí ti di alágídí olóòdò àwọn fẹ́ẹ́nu ti ń bẹ láwùjọ lónìí àwọn aláìmọ̀kan tó kùn àtàgídí torí kíta àná bá wà ń kó bí àwọn sọ̀hábà ti wà nígbà máa máa ń tètè gba dàrẹ́kítì á nílò síwájú tó pọ̀ yìí. wọ́n tẹ́ mi kàn kàn dára wọn láàmú àkókò tí a sì yéri ẹlòmíì ti ṣe ṣáájú àná ẹlòmíì ti ṣe lọ́dún lọ́kọjá gan ẹlòmíì ti ṣe ṣe látàyè ìdàyè níyàbọ̀ bọ́tà àti tá a fẹ́ ṣe ní ìsìn Islam àti tá a fẹ́ ṣe ní ìsìn kódà tó ti fa nínú Islam yàtọ̀ nítorí pé a fẹ́ ṣe lẹ́yìn Rasulullahi sallallahu alaihi wa sallam wọ́n lọ àwọn náà dá níyàwó ìdáná ní Ìbàdàn ìbọn ọmọ àníyàn lọ́dà náà we don't need to know detail ẹ wò máa fà á na lẹ́yìn náà kó lẹ́sìn iru sí irú irú àníyàn dáná bí là á bá náà bí náà gbogbo tó bá ti ti rubbish ti ti ti ó kú dẹ̀dẹ̀ fún ó dé mọ́kà anábì wa ni gbogbo ẹjọ́ ọba mẹ́ran lọ anábì sì ti mẹ́ran tiẹ̀ lọ. nítorí ike láti mẹ̀dínà bí wọ́n ti dára fún mi wọ́n tún bá dàábọ̀ láti yẹ́mà àdébìnrin àbí tọ́lẹ̀ lórí ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ ń bá dára fún mi mi bọ̀ láti yẹ́mà èyí ti ń dàbò pẹ̀lú ìtànà mi ti dà gbogbo ẹ̀jẹ̀ ràkúnmí ọgbọ́n nígbà tó ti pé ìtọ́kẹ̀tọ́ ara yẹn lórí èèyàn agutẹ ẹyọkan yìí agu ẹyọkan yìí wọn wo yìí dáná fífẹ pa ràkúnmí ọgọ́rùn nígbà tó ti jẹ pé ràkúnmí ẹyọkan ó dípò àgbò méje nínú rìwáyà rìwáyà mi ti sọ pé ó dípò àgbò mẹ́wàá èèyàn mẹ́wàá lè dáwó ra ràkúnmí gbàtó ti pé màálù ńkọ́ èèyàn méje péré síbẹ̀síbẹ̀ ànáni wa pa ràkúnmí kẹ́ni ọgọ́rùn ọwọ́ ń mú àwọn ràkúnmí yẹn bọ̀ láti fi títí bọ̀. Àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀ pé àdé gbogbo ẹni tí ò bá ti mẹ́ran lọ láti ìlú rẹ̀ títí ń bọ̀. Tìrán yẹn kọ̀ lọ́la mú. Ètò ọlọ́lá mú ni tẹ̀mẹ́tì. Gẹ́gẹ́ bí jẹ́kí tí bá gbéra láti Nàìjíríà ni tó mẹ́wúrẹ́ lọ́wọ́ àbá Rárá, àtẹ dọ̀rọ̀. Ajẹ́kẹ̀ẹ́ tọ́lọ́lá sì ní kẹ́ẹ̀sì tẹ̀mẹ́tì. alẹ́ sọ̀rọ̀ àdìsílẹ̀ àtọ̀kọ́ yìí ẹni tí o ba ti mẹ́ran lọ́wọ́ kọ́ sọ àníyàn di ti umra nígbà tó bá yá tó ti tọ́ kẹjọ ló padà dà níyà hajj àwọn yẹn máa ń tètè kọ́tíkọ́ kó làwọn tó yí kọ́tí wá padà sí umra lọ́dí òkú jẹ ti ti anabi sọ̀rọ̀ bá àìsàn làwọn akọ anabi wa sọ pé lọ́wọ́ ti tẹ̀ bọ́ọ̀lù sómi amẹ̀rì mẹ́tẹ̀ẹ̀tì bọ́ọ̀lù lẹ́mà sọ́kùtò lẹ́hẹ́jì wọlé ti àìsàn ọ̀rùn rà ara àwọn òwe dáná ti pa wọ́n tó èyí wà lẹ́yìn gbàgbé ó ní tọ́lọ̀ wọn bá tó bá tún kà mí láyè lọ́jọ́ wájú irú àyè tó ti ti gbà mí lọ́jọ́ tó ti lọ yẹn ni pé tó bá tún fún mi láǹfààní àti lè ṣe hajj mi nù gbèsè ayé gẹ́gẹ́ bí àǹfààní ètò fún mi yìí èmi mẹ́ran hajj lọ́wọ́ máa o èmi náà níyàn ọmúra nìkan ni wọ́n gbé wọ́n mọ́ta yóò fi wá jẹ́ tó bá ti dọ́kẹ̀jọ má tó dà níyàn hajj ara àwọn òwe dáná ti pa lórí àmọ́ bá nàá fi kú lẹ́yìn rẹ̀ nítorí pé ẹ̀ẹ́ tí ẹ bá mọ ọlá ńlá tó lọ sí fún wa látàrí ríran ànábì Muhammad sallallahu alaihi wasallam sí wa tàbá tún mọ irúpò ńlá tó lọ tu ànábì yìí sí láàrin gbogbo àwọn ànábì yòókù tí ìbá ti fún àwọn àyà àyà àyà tó sọ pé innaka mayyitun wa innahum mayyitun wa ma ja'alna li basharin min qablika al-khuld. أفإن مت وهم الخالدون وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم فمن ينقلب على عقبيه فلن يضر الله شيئا بعدنا كل نفس ذائقة الموت tuba ti gbogbo àwọn àyà ń kó òkú àkókò yẹn náà à ṣé ọ látọ̀rọ̀ wà àtàgbéga èèyàn nífẹ̀ẹ́ rò pa nàbì. ìdínú tí Umar ibn Khattab radiyallahu anhu tí ọgbọ́n tí wọ́n sọ pa nàbì ti kú tó fi fa ìdá rẹ̀ yọ ẹni tó bá tó kó tó sọ ànábì òkú ọba irú ìdáná ìlú musa náà lọ gbọ́nà sọ kọ́gbọ́n ẹjọ́ tọ́nà wa sọ ló gbòdì ọ̀dọ́. ẹjọ́ kó bẹ́ẹ̀ ànábi tó bẹ́ẹ̀ padà sí. àmẹ́ni kárìsì tó bá sọ pín bánà yòó kò ní òkú. lórí tí ẹ bá ń wo ìlú ọ̀la tàgbéga tọ́nà tó bá lọ Muhammad sọ̀rọ̀ bá a ti sílẹ̀ èèyàn ní pé ó. bẹ́ẹ̀ náà ní nísìnyí. lẹ́yìn bá ń di ẹran sínú yín bá ń lò tó bá fẹ̀yìn lé bẹ́ẹ̀dì sínú yín dùn ẹ̀wọ̀ mọ́tò inú yín dùn ẹ̀yìn arántí ọ̀gá wa dà anabi wa sallam gbọ́dọ̀ wà ní ẹ̀rí kó ní ẹran tẹ̀ ń jẹ inú yín dùn ẹ̀kọ́ máa wo bí tẹ̀ ń rọ́bà ni àbí ti ń bọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa wo tó ilé ayé ilé ayé asá ọlọ́run máa kọ̀wé kótó àbọ̀gbà sílẹ̀ ẹ wọ́lọ́ àlè náà náà ti pa lówe wọ́n ní gbogbo àdánwò olùmọ̀sí ìbẹ̀tẹ̀ bàdẹ́kẹ̀ yà Rasulullahi jẹ́lẹ̀ gbogbo àdánwò lẹ́yìn wa nàbì Muhammad sọ̀rọ̀ àtẹ̀lẹ̀ tó fi kú asán lásán kò sádánwò tó lè sèyàn lẹ́yìn bá nàbì tó kú tẹ̀ bá ronú bá nàbì má tó ẹ̀rí pé àdánwò tó ṣe yín kọ́ ọ̀já mọ̀. ìrẹ̀ láti sọ pé nínú síra tàtà ń darí ogun ọ̀hún àwọn èèyàn á lọ pàdé àwọn jagunjagun lẹ́nu òbí. kálukú ń wo talẹ̀ tí ọlọ́run ọba ọ̀kadàrà kú mọ́. arábìnrin kan ti wá wà lẹ́nu òbí tó wá ń béèrè ẹ̀gbọ́n nǹkan à inna lillahi wa inna ilayhi raji'un. lágbájá bàbá nǹkan inna lillahi wa inna ilayhi raji'un. tàmẹ̀dó gbọ́dọ̀ là ń kọ́ inna lillahi wa inna ilayhi raji'un. anabi wa muhammed sallallahu alaihi wa sallam akọ ó béèrè lórí ọkọ rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. anabi wa ń wọn ní alẹ́ fi bẹ̀ ọlọ́wọ́ akọ̀wé lóko àjòwé láéláé pé gbogbo àdáwò lópin ìgbà tí wọn ànábì bá ti bẹ̀ láyé tó fi àtàlà ọ̀dàmọ̀ kan bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ owó ẹ̀tún ni pé gbogbo àdáwò orí ó lè tè lẹ́yìn bá ànábì ti kú àdáwò ó ti fẹ́ tẹ̀ lásán tí ọ̀dàmọ̀ nítorí pé kò sáà náà tó ti àwa mùsùlùmí tó tó ikú ànábìwọ̀ Muhammad sọ̀tọ̀ bá wà lórí àyè. yẹni tí má nìbá wọ̀ ẹnìkan á dúró rẹ gbà ẹnìkan lu agbárí owó ẹ ẹnìkan lu four one nine fún ẹ ẹnìkan ti yahoo yahoo fún ẹ ọ̀tàjú kà fún ẹ wọn bó owó rẹ wọn gbàgbà wò àbótẹ gbọ́ létí owó lọ́wọ́ rẹ àbótẹ tí ọkọ̀ wọ́n ṣàtúwọ̀ wọn rẹ wú dáa. wọ́n á lọ ike kíni kíni o tún fẹ́ ba ayé ti máa lẹ́yìn gbogbo eléyìí yá àdúgbò para rẹ̀ wọ́n á lọ dókòó dúdú ọ̀nà tirẹ̀lì ó ike gbogbo àdánwò yóò wọ ọba ti wá lẹ́yìn ìpànìbọ̀ bá láti kú àdánwò yóò mọ̀ o rẹ̀ tó lórí ikú kan o kọ̀rọ̀kọ̀ yé wa àhà àmọ́ tàdán wò bá ti ọ́ sí èsìkò ọ̀lọ́fọwọ́ lẹ́yìn ìbánilọ Muhammad sọlọ́lá àtúnlá ti kú ọ̀já mọ̀. anábì sọlọ́lá àwọn àríwá sẹ́lẹ̀ ó ń bẹ láàrin wa àwọn wa ń sọ̀rọ̀ nípa ájì ìdágbére àwọn ọ̀ma ń jíjẹ́rẹ̀ orí bẹ́ẹ̀ la wà anábì bá ti dé dúró lọ́ba fẹ̀yìn kọ́lọ̀ ó tún dúpẹ́ fún un ọwọ́ sọ nípa al-Masih ad-Dajjal al-Masih lédè lábá níbẹ̀ náà àwọn gbólóńjọ pé ìtumọ̀ méjì lónìí ìtumọ̀ tó dáa àti tí ọ̀dà al-Masih ó máa ní ìtumọ̀ tó dáa pé ẹni àlùbáríkà irú ìtàn pa nàbì Ìsá alayhi ní al-Masih. عيسى ابن مريم المسيح الدجال ثم كجنت عليه لا البركة أني بو أني رادا رادا الدجال أقرأ أقرأ لا نجا الدجال ثم عليه أنا بيوان كفوا أني با المسيح الدجال fàákùn lábẹ́ fi ìdíkiri wọ́n á sọ̀rọ̀ nípa rẹ̀ rẹ́gẹ́dẹ́ òfin fi kankan lẹ̀ parí láì sọ fún wa wàhálà wọ́n ni má bàtà lọ́hùn mi nàbí yẹn ilẹ̀ ẹ̀ńdọ́rọ̀ òkun mẹ́tẹ́ kò sí ànábì kan tó lọ́wọ́ bá rán sáyé o àfi kó ti ṣe ìkìlọ̀ pẹ̀sẹ̀ ìtẹ̀já fáwọn èèyàn yẹn ni pé gbogbo ànábì tó ti síwájú ànábì Nuh alayhi salam gbogbo ànábì Ibrahim. عليه السلام النبي موسى عليه السلام النبي عيسى عليه السلام النبي زكريا النبي يحيى النبي إدريس النبي سليمان النبي داوود النبي إياس النبي يونس وطبعا النبي عليه الصلاة والسلام والثاني كان يسوع واحد شوف ti sèké الدجال mẹsíhì dẹjáàlì fáwọn èèyàn tó ń tijú mẹsíhì dẹjáàlì kò ní dé

mùsùlùmùn àlùmùmínú àwọn tó ti gbàgbọ́ wọn mọ̀ pé wọn ní kí ni alùpùpọ̀ àwọn ni ó mọ̀ tó dà wọ́n àwọn ẹni tí wọn wà ń kó fáǹsì ń pè é ẹni tó yẹ ká pè tó ń tó gbà kó tìlú ààbò ọ̀pọ̀ ẹ̀rí pé nǹkan ṣe nǹkan yá ó ti lọ bọ́ sórí ìta tó ń lọ ààbò kí àfikẹ́ gba jésù láàyè nǹkan ṣe àìtètè pólì olè kólókò kùsẹ́ akramakumullah kò sí ànábì kan àbí kò ti sèkì lọ fáwọn èèyàn nípa mẹfẹ ìṣẹ̀lẹ̀ àgbàrọ òun lọ́wọ́ ànábì Nuhu alayhi salam òun náà sèkì lọ fáwọn èèyàn rẹ̀ nípa Dajjal ẹmọ pé Nuhu alayhi salam wọn lè rántí Ọlọ́run alákọ̀ọ́kọ́ ìrántí àkọ́kọ́ nínú alayhi salam wan nabiyyuna min ba'd gbogbo àwọn ànábì tó tún dé lẹ́yìn rẹ̀. àwọn náà tún ṣe kìlọ̀ fáwọn èèyàn wọn nípa mẹsẹ̀lẹ̀ tẹ̀jà wọ́n iná wo ìyá kúrò lórí ìkọ́ bí mẹsẹ̀lẹ̀ ìdájà ló bá wá jáde lọ́jáde sí ẹ̀yìn yìí lọ́jáde nígbà tìyìn tọ́mọ àkọ́bí àríkùn nǹkan kan pamọ́ sí yín nínú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tá à ń bá yín sọ tá à ń bá yín sọ tá à ń bá yín sọ ní tá à ń bá yín sọ ó mú kí nǹkan nítorí pé gbogbo aburú nìyẹn bá ti mọ̀ nípa rẹ̀ ó ṣòro ká burú yẹn kó tó mú yẹn lọ gbogbo àìdá tẹ́ bá ti gbọ́ nípa rẹ̀ ẹ mà ti ṣọ́ra níbi ká burú yẹn kó ṣe yín ìdínú dáná bisalòlá àìsílẹ̀ fi ń sọ fún wa nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ìtẹ̀yẹ́ kọ́ àríkù tẹ́ bá ti gbọ́ gbogbo àlàyé tá à ń ṣe fún yín ọ̀rọ̀ ọ̀lù ọ̀rọ̀ rẹ̀ ò ní pamọ́ sí yín má ọ̀rọ̀ rẹ̀ ò ní sóòkù sí yín má ẹ wá wo adúrú àlómà lánàá mi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ máa ń bá a sọ̀rọ̀ tálẹ̀ ń tọ́ sátẹ́yìn jọ́nà tàá kò sí lórí kí tánà mi bá ń sọ̀rọ̀ gbogbo àlómà ọ̀tẹ̀ tàánà àlẹ́ ó sì kì í fàyè tàánà àlẹ́ ó sì kì í fàyè ọ̀rọ̀ wọn á dàbí ẹyẹ ń bẹ lórí wọn wọn mọ̀ tẹ̀sí gbọ́ dáná mi sọ nítorí pé tánàbí bá ń bá wa sọ oore kan ní ṣe ń sọ fún wa nípa rẹ̀ kó lè bàa tẹ̀ wá lọ́wọ́ aburú kan ní tó fẹ́ kìlọ̀ fún wa nípa rẹ̀ ká lè bàa sọ̀rọ̀ àwọn. ẹ̀yin wá wo àwọn mùsùlùmí lónìí mélòó nínú wọn lọ́dà mélòó nínú wọn lọ́mọ ti Islam kí ni a fẹ́ kí ibi tẹ́ ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ náà lẹ̀ ń sá wá ẹ̀ sì gbàgbé kéde ọ̀jẹ̀ yín bẹ́lẹ̀ ìdílé kíláàdà kíláàdà là ń wá àti gbàgbé ìgbé ọ̀pọ̀lọpọ̀ kan bẹ téèyàn máa ronú fún wọn dà tí ò ní dà àwọn sàhábà àwọn kì í fi àtìpẹ́sì ọlọ́wọ́ ọba yé wọn kì í fi ṣeré ìdéhùn tó ti jẹ́ kí wọ́n nímọ̀ púpọ̀ nípa ẹ̀sìn ọlọ́ wọn yìí sá sẹ́yìn bẹ́ẹ̀ yàtọ̀ sí fáwọn àtọ́kùnrin àwọn mùsùlùmí náà ló ti ṣe dà ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ kò sí tọ́ka wọn pẹ̀lú fáwọn fẹ́ gbọ́rọ̀ kò sí tọ́ka wọn pẹ̀lú fáwọn fẹ́ máa kí ni nǹkan jẹ́ ọjẹ́ dáadáa ọ̀nà wo làwọn fi gbà táwọn fi rí mú kí ni tó já burú ọ̀nà wo làwọn gbà táwọn fi sọ̀rọ̀ àwọn olùdílẹ́yìn ní ẹ̀ṣẹ̀ tó ọ̀nà. torí ẹ̀ anábìrin tẹ́ bá ti gbọ́ gbogbo àlàyé tá à ń ṣe fún yín nípa rẹ̀ ẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ò ní pamọ́ sí yín. inna rabbakum laysa bi a'wa nínú àṣírí àti ìtẹ̀jáde dáadáa bíi túnú olúwa ẹlẹ́dàá yín kìí ti ẹlẹ́yin júkà olúwa tó dá wa kìí ti ẹlẹ́yin júkà torí pé màsí ìgbà tó bá yọjú yóò máa pera rẹ̀ yóò sì máa ti àwọn nǹkan tó ti pé gbogbo wa náà ti mọ̀ sọ fún sọ́mà pé máa rọ̀ jù báyìí sọ́mà ó sì máa sọ fún pé. kótó yẹn dúró kọ́wáwọ́ ó sì wáwọ́ lẹ́sàn náà yóò mú èso yóò kù pẹ̀lú ọwọ́ ọkú rẹ̀ tó bá kù yóò sọ pé kó hù ní kó digi ńlá yóò sì wù yóò digi ńlá kó bẹ̀rẹ̀ sí ní so yóò sì wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pọ́n kó máa jábọ́ yóò sì bẹ̀rẹ̀ sí ní pọ́n yóò jábọ́ tálẹ́ tó lè ṣe gbogbo eléyìí ìdí ìnà tó fi jẹ́ pé gbogbo amúnáfíkì ayé gbogbo wọn tẹ̀lé gbogbo àwọn yahudi ayé gbogbo wọn tẹ̀lé kọlọ àwọn ló ti dé o yàtọ̀ táwọn múmìnì nìkan ní ọdà àmọ́ kékeré sùn lọlọ nítorí pé àwọn múmìnì ò rí kí wọn kọ sórí rẹ̀ pé káfíìr káf àlè káfàrà káfíìr kékeré ni o múmìnì nìkan ló lè rí ẹni tí èsè múmìnì ò lè rí èsì ń bọ̀ ojú ọjọ́ péré ni ó lò ṣùgbọ́n ijó alákọ̀ọ́kọ́ yóò dàbí ọdún kan ọdún tó ní ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ ó lé àádọ́ta ó tún lé bẹ́ẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ olù ọjọ́ kejì yóò dà gẹ́gẹ́ bí oṣù tó ní ọgbọ̀njọ́ àbíjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ìjọ kẹta anabi ni ọdà bí ọ̀sẹ̀ ìjọ méje ló wà nọọsì ìjọ kẹrin lọ síwájú lọ́wọ́ àdàbí àwọn ọjọ́ àyókù tá a lò láyé pèsè ìtẹjá àlùtọ́ba dé àmì wo ni o ee wàláhì ẹ̀rí kojoojúmọ́ là ń sáàkì ọlọ́run níbi aburú rẹ̀ اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر fitna del masih dajjal lójoojúmọ́ ká tó sálàmù wọ́n tún sáà di rẹ̀ ẹ̀bi aburú àmì wo masih dajjal ọlọ́mọdé ayé akramakumullah kò ní fi ìlú kan lẹ̀ láyé láyò ọ̀sọ̀ ìgbé sọ̀rọ̀ fún àwọn bàálù bá bàálù rọ ti já rárá ìsọkọjú omi rọ tí ọmọ tẹ̀lé kò sí ìlú kan láyé tí ò ní wọ̀ àyàfi Mẹ́kà àyàfi Mẹdínà Ọlọ́run ti kó àwọn ẹ̀tọ́ màláìkà ti gbogbo ẹnu àwọn àlù kò ní rí bẹ́ẹ̀ o tó bá dé Mẹdínà yóò dúró láti kó dáńpé ní aljurf aljurf yẹn etí ìlú nù ibi tó ti dúró nù kò lè kọjá rẹ̀ yóò rí kó àwọn màláìkà ti sọ gbogbo ẹnu lóru yẹn. mùnàfíkì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan seventy thousand ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin wọ́n jáde ní Mẹ́dínà lọ́ba wọ́n dà tẹ̀lé ọ̀gá àwọn dídé. tọ́ bẹ́ẹ̀ náà ni kò ní rí Mẹ́kà o olórí ikú yọ ọmọ áfíìsì náà gbogbo ayé yọ mi nìkan ṣé wọ́n gbà kọ́lọ̀ lọ ni wọ́n gbà kọ́lọ̀ ni ọ tọ́wọ́ apá tọ́wọ́ apá tán òun kan náà yóò tún kó dìde àmì wọn láni o sẹ́wọ̀n pé ńgbà táwọn bí Ibrahim aleyhi sẹ́lẹ̀ ń sọ fún nàmúrò wípé olúwa ẹlẹ́dàá mi olólùwà òdodo tá a gbọ́dọ̀ sí èsì bí wọn ṣe ń pera rẹ lọlọ òkúrọ lásán pátá ó ní fún alámì ó ní ọlọrọ fi ẹlẹrí yóò fi wọyọ olúwa ẹlẹ́dàá mi ńlọba tó ṣe pé a máa yéèyàn a sì máa pààyàn ọlọ ẹnà ọ̀ṣìyè wọ́pọ̀ ó ní kó dẹ̀ ṣe bá mi ńlá ló fẹ́ sọ èmi gan alára tó rí bá máa yéèyàn a sì máa pààyàn àwọn àkóńtẹ̀sí rù ní bàbá ránṣẹ́ púpọ̀ lọ mú ẹni méjì wá lẹ́wọ̀n àwọn ẹni àti dájú ẹ̀wọ̀n péré fún àbí tá a ti dájú ọpá pa wọn. àtàwọn adé ó ní kí wọ́n bẹ́ kan lórí kékeré ọmọ padà lọ́lé ọ̀sán bí ọ̀sán wọ́n pa kámọ́yé kan ó ti bá mi lápẹ̀ ló tiẹ̀ sẹ́mi kí lójú àwọn tó kọ́ lọ wọ́n lẹ́nu wọn mọ ah bẹ́ẹ̀ ni bàbá pàpà ó sì dákà yìí ajẹkọ náà máa pààyàn á máa ṣe kí ni á máa yèèyàn ni tòǹgbà rẹ pé yọ dàrú má àwọn ọlọ́pọlọ lílẹ lójú anabi ibrahim alayhi salaam wa gbẹdọ قال فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب وبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين wọ́n ní kò sí wàhálà lẹ́yìn náà ti pàkan ẹni yìí kan ọlọ́run tó àwọn sọ̀rọ̀ rẹ̀ ibò la ọrùn ló ti máa mú ọrùn jáde ẹ̀yin náà jẹ́ pé ráyìn lọ́lọ́ ìyẹn bá mú jáde láti bù wọ́ọ̀lù ẹnu kẹfẹ́rí bá wọ̀ wò kò sí tó lè rí sọ́mà ẹ̀ ń tán eléyìí wọ́n wá jẹ́ pé ọrùn ní ìtẹ̀sí bí nǹkan mi ló sọ <laughs> ẹnu wọ̀ wò tó bẹ́ẹ̀ náà akramakumullah mẹsíhì dàjálì yìí ìgbà tí ó sọ fún múmi nìyẹn ike sọ gbọn lọlọ ńlọ ọgbà lọlọ ọba pa gbàtọ pa ó tún ní kó tún dìde ó tún dìde ìbọlọ náà ló fi gbogbo ẹ ló fi agbára náà sí lọ́wọ́ mẹsíhì dàjálì ọbẹ Ẹlẹ́dàá tó bá fẹ́ẹ́ dẹyàn o tó bá fẹ́ẹ́ dáhùn aráyé kò sí tí ò lè fi dáhùn kí bá ti sọ níbi tẹ̀síìrì Ya'juj wa Ma'juj níbi tẹ̀síìrì Harut wa Marut Harut wa Marut nínú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ táwọn ní tẹ̀síìrì sọ wọ́n ló kọ màláíkà méjì àwọn màláíkà méjèèjì Ọlọ́run rán wọn wá pẹ̀lú dán pé kí wọ́n wá tan ìmọ̀ nípa dáká lórí ilẹ̀ káwọn olórí ibú ò lè pọ́ǹpa rẹ̀ kí wọ́n lè bá a sórí ibú àtàwọn àtàwọn kọ́sítọ́mà wọn. kátàwọn ó sì máa bẹ kọjá pé náà làwọn kan ni wọ́n máa lò ni wọ́n máa ṣe táwọn ò fi yọ olórí ibú ọmọ náà tọlọmọba fẹẹ dáhùn èèyàn kò sí tí ò lè Ọlọ́run náà ni Ọlọ́run ní gbogbo ìgbà náà ló tún wá rán olórí ibú yìí ọmọ afiti náà ní kété tó fi ní kóńtì ti tó ti wàá gbà kọ́ lọ lọ nísìn lẹ́yìn tó ti pọ́n fún ṣèṣe ó ní òun tẹ̀sẹ̀ wàá mọ̀ pé ọkọ lọ lọ bí imáni ṣe rí nu ọwọ́ yọ̀wá gbìyànjú àti tọ́pálẹ̀ kejì kò ní rí pamọ́ ìwọ gan lẹni tánà bí wàá ti sọ fún wa nípa rẹ̀ kèfèrí ni ọ torí pé òun rí ní orí rẹ̀ káfíìrì yọ̀wá gbìyànjú láti pa ní ṣùgbọ́n ní rí pamọ́ Mẹ̀síhì Dájjàl kò sí ètò ojú ìjà kọ báwọn kúrúntù oníkàlùkù bàbá ní ìmánì ìmánì ló gbé ọ ọlọ́run fi là ọ tó bá jẹ́ múnáfì àbí káfíìn ọ̀tẹ̀lẹ̀ mẹ́sẹ̀hì dẹ̀jà báyìí ni mẹ́sẹ̀hì dẹ̀jà yọ́ọ́ máa ṣe àmì wò fún gbogbo àgbáńlá yìí apá ẹnìkan ò ní ka àfẹ́ńtọ́lọ́ ti kọ́kọ́ náà ni ó pa ànábì wa alayhi salam wọn náà làkọọlẹ síwájú pé ọwọ apá torí ọmọ kan bẹ láyé anabi muhammed sallallahu alayhi wa sallam tó sọ títí tí Umar náà rí Umar wa ní ti ń dàgbà bọ̀ wọ́n yànjú ẹ̀ kí gbogbo ayé o àwọn àtẹ̀tẹ̀ máa pé wà mí sẹ́rù fi fẹ́ fẹ́ fẹ́ ìjẹ́jà ọlọ́run ti fún wa ń sẹ̀kùn lórí ẹ̀ òtítà. bàtí ó mọ̀ wá lọ sáàdà fi sọ̀rọ̀ bá àti rárá kí ló dé kọ́ lọ́rùn fẹ́ lọ pa ibùn sọ̀yà. a anabi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ sọ̀rọ̀ ní sahih muslim ó ní ènìyàn kó lù fẹ̀lẹ́ ní rẹ̀

òun ti tó láti gbà yín lọ́wọ́ rẹ̀ nítorí pé kò sí nǹkan kan tọ́lọ̀nfà náà fi kan tọ́lọ̀nfà náà fi wà Muhammad sallallahu alaihi wasallam lè tó jùlọ. sòṣùgbọ́n ànábì dán o ó rí kékeré sùn ní mẹ́tẹ́rì dàjáàlì ànábì tẹ̀sí sílẹ̀. mẹ́tẹ́rì dàjáàlì ọmọ ti ń bẹ̀ èmi àti kí wọ́n sẹ̀ bíi èmi àti kí wọ́n wọkọ̀ ojú omi bọ̀ ní òsì ìdílé ayé. níbo gan lọkọ̀ tí omi náà ń gbà àdìgbòkò lé ayé lọ́ọ́ gbà. torí ẹ Masihi Dajjal àti ìsìnkú hàn pé ti bẹ̀ erékùsù kan bẹ àwọn sàhábà rìnrìn àjò wọ́n rìnrìn àjò gbàbẹ̀ tó wọ́n rí àmì wọ́n rí ẹrú ọlọ́ọ̀gá tí wọ́n hun ní chain lọ́wọ́ méjèèjì méjèèjì àwòrán rẹ̀ gbà yẹn lẹ́rù gbogbo yẹn tí ní sìn gbà láti já chain yẹn anabi sallallahu alaihi wasallam anabi sọlẹ wọn fi hàn kó ṣe ti kọjá kó mẹsẹ ìdájà èsì pé dáàbò wọn fi màkà ní israẹli ní ìsìn ojú kan ní bẹ láàrin orí rẹ̀ pé mẹsẹ ìdájà ni wọn ti bí ní israẹli abẹ́yẹn orí fọ́tò kátà ń gbé ká lórí íńtánẹ́ẹ̀tì láti bí ọdún àti oṣù mélòó sẹ́yìn rọ́lá sí eléyìí jẹ́ bó ti jẹ́ ọ̀nà kan bẹ téèyàn bá ń bọ̀ láti àwọn eré ẹ̀sìn téèyàn bá fi American continent téèyàn bá fẹ́ gbà wá àbí láàrin bí àwọn Brazil wá sí àárín gbùngbùn téèyàn bá fẹ́ fi American continent sílẹ̀ téèyàn fẹ́ máa bọ̀ wá sí European continent láàrin òkun láàrin òkun Atlantic Ocean wọ́n ń pè bìkan ní mọtẹlẹs Talmuda Talmud triangle kò sí nǹkan tó débẹ̀ tí ọ̀fẹ́ dá títí dọ̀là bàálù ni ọkọ̀ ojú omi ni ọkọ̀ ọlọ́pàá ni gbogbo ẹ̀ máa ń dànù sí eré bẹ́ẹ̀. ibùn àìmọye bàálù ló ti jáde àti tí wọ́n pèlè pé ìrìn àjò àwọn sọ̀hábà yẹn náà dédé rúbẹ̀ náà dédé àyè yẹn náà ó sì tí ìbí ẹnìkan dáa tó lè sọ̀kalẹ̀ lọ wo kí ni ṣẹlẹ̀ ń bẹ̀. tàbí òye wa pé ẹsẹ̀ ẹ̀já kí ń jábàá lù wá kí ni jẹ àwọn ọkọ̀ ojú omi wá rì wọ́n máa kó jẹ́ tó min al-ilmi illa qalila rẹ̀ mẹ́sẹ̀ ìtajà lódodo ni ó ń bọ̀ ṣé ọ̀rọ̀ mẹ̀sí ìdájà ló máa rí bó ti ló ń rìn ṣé ibi kálukú ọmọ bíi màmá ni àbí kí la rí ṣé ká máa bí màmá ni àbí ká máa bí màmá tètè torí mẹ̀sí ìdájà lè nà torí bẹ́yìn bá bọ́ tọmọ ọ̀bọ ọkẹ yìí bọ́ ọmọ bọ́ ọmọ ọmọ ń kọ́ ọmọ ọmọ bọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ máa bí màmá yín sójà rí kálukú kó ní ìmánì ẹ sì máa sáàdì. pẹ̀lú àdúrà tá nàbì sallallahu alaihi wasallam ti kọ́ wa ọlọ́run ọba yóò máa ṣe àkóyọ yóò sì máa ṣe ọ̀nà àbáyọ fún àwọn ẹni tiẹ̀ ti mà nínú àkọọ́lẹ̀ tó wà kó náà ní pépè ń da lédè àfi lórí àwọn èèyàn kù àwọn èèyàn kù nìkan ni wọ́n ń da torí tọ́ anábì sallallahu alayhi wa sallam ó ní gbogbo àwọn anábì pátá náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ fáwọn èèyàn wọn nípa Masiih Dajjal àti polówó ẹlẹ́dàá kì í ṣẹlẹ́yìn ojú kan eléyìí náà nínú ilmu tawhid àtúnrẹ́rì ń bẹ nípa pé ọlọ́wọ́n bá wa ń kọ́ méjì lẹ́yìn ju rẹ̀ méjì ni ẹ̀yìn ju rẹ̀ kì í ṣe ẹ̀yìn kan. ọlọ́wọ́n bá sọ pé tajri bi a'yunina. ọlọ́run sọ pé wálé tó nà ala ayni. tẹ máa yà kan tọ́lọ̀ sọ pé ẹyin ju méjì lónìí ẹ mú akẹgbẹ́ bọ̀. tẹ máa dídì kan tó sọ pé ẹyin ju méjì lọ́lọ́ ni ẹ mú akẹgbẹ́ bọ̀ nítorí pé wọlé tó fún àlà àyín ní kí ìtọ́jú rẹ kó lè bá a ṣe kó lè bá a ṣe ṣe ju ẹyin jù mí ẹyin jù mí ẹyọkan mi tẹ́tẹ́rì ààyò nìyà ọkọ̀ omi Nuh alayhi salam ń sin lọ lábẹ́ àmójútó àwọn ẹyin jù wá. àwọn ẹyinjú wà ní yorùbá level kò sí plural ń bẹ àfi ká máa sa àwọn àwọn àwọn náà yorùbá ọ bẹ̀rẹ̀ látòrí kíni yorùbá ọ bẹ̀rẹ̀ látòrí méjì àmọ́ èdè tán fi ń bá wa sọ̀rọ̀ ọ bẹ̀rẹ̀ látòrí mẹ́ta sọ pé àwọn wà bẹ̀rẹ̀ látòrí mẹ́ta kí ló dé sọ pé nítorí pọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fọ̀rọ̀ tì sọ́dọ̀ ara rẹ̀ láfi ti tẹni tó tó ń gbéra rẹ̀ ga òun náà lọ́ba tó sì ka ti gbéra rẹ̀ ga ètò ṣedéédé rẹ̀ náà ni tajiri bi a'yunina nítorí pé tọ́lọ̀ bá bá sọ pé tajiri bi aynina hmm, kò ní lárúbá tó torí ẹ̀ tó fẹ́ lo fúnra rẹ̀ ọ sọ pé torí pé mbẹ náà tó bá tún sọ di jámù kò tún ní jẹ lárúbá tó tún ṣe déédéé má pé wàlẹ tó sinà àlẹ àyùní kò tún ní ṣe déédéé má. torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ní kọ́ wa lọ́rọ̀ sọ. àdìsí yìí ló fi hàn pé méjì lẹ́yìn ju ọlọ. nítorí léde lárúbá tí yóò bá ti jẹ àwọ̀ tí yóò bá ti jẹ lẹ́yìn ju kan ajẹ́ pé gbé wa lẹ́yìn ju ọlọ́run rí dáhìn mà àmọ́ o kásìgbà kan lẹ́yìn ju méjì ọ̀ràn yẹn ni o káma wá béèrè pé kó lẹ́yìn ju rẹ rí kíní kan àdáda lẹ̀ ni èèyàn abú ló sì máa ń ṣèwádìí wẹ̀lẹ̀ tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ni tó bá ti ṣe irúwádìí bẹ́ẹ̀ àgùntàn lè jáde gẹ́gẹ́ ìmáàmù amálì rahimahullah ti ṣe ṣe fún níbẹ̀rẹ̀ arrahmanu alal arshi stawa ọba àjọkẹ́ ayé orí àgọ́ ọlá rẹ̀ ló ti dọ́gba lé èsì ló gún wa lé o àwọn ọba àjẹkúrẹ́ dí ayé ní gún wa o ẹ máa sọ àwọn yorùbá yẹn sọ o tẹ́ bá ń sọ̀rọ̀ tọ́lọ́ o òkè àgọ́ ọlá rẹ̀ ló ti dọ́gba lé báyìí yorùbá tó sọ fún amẹ́nu àbí gún wa ó ṣe kínní kan ó gún wa kínní ń gún wa. ó ní a ti máa ìtumọ̀ kó ṣe dọ́gba báwo wá ló ṣe ṣe dọ́gba ìmáàmù Malik ni ṣíṣe dọ́gba ìtumọ̀ rẹ̀ yé báwo ló ti wá ṣe dọ́gba kò yé kásì gbàgbọ́ kó ṣe dọ́gba kó ti ṣe lóun ṣe dọ́gba ọ̀ràn yẹn ni ìwádìí tí wọ́n wá ń ṣe àdáadáa lẹ̀ ni mo sì rí pé èèyàn kú nìwọ̀ yìí ọ̀yà gbé jáde ìmáàmù Malik wá ní kí wọ́n lè jáde torí pé pàápàá báwo làwọn àròyìn ọlọ́run bá ti ṣe rí àlè mà àyàfi kọjá parí rí àgbèrè rí àbí kọ́ lálàfiwé aláfijọ́ kò lálàfiwé kò lálàfiwé àbí kò wọ́n tiẹ̀ sọ fún wa pé báwo báwo báwo kọ̀ọ̀kan fún wa ìwọ wa ni ká máa fọpọlọ wa rọ torí ẹ̀ má má lè fún fún ọ lè jáde tó torí délé Masihi Dajjal olójú kan kí má ní pàtàkì wàláhì ìmánì náà ló fi láǹfààní àti máa tí wọ́n kọ́ sí ní orí ibẹ̀ ni kálukú náà ti dára rẹ̀ ṣé múmìnì ni mí lóòótọ́ àbí mùnáfi nítorí bá fi mú kẹ́yìn tí wọ́n mọ̀ rí èèyàn náà ti mọ̀ pé báyìí òun ti bómi kẹ́yìn tí wọ́n bá rí alihamudulilayi ìmánì bẹ fún ọ tọ́ torí ẹ̀ wa innahu a'waru 'ayni al-yumna masihi ẹyin tí orí ọ̀tún ni òsì ń ẹyin òsì ni karamba níní àmọ́ ẹyin tí ọ̀tún kò sí ló fi jẹ́ ẹlẹ́yin tí kan. kàánà àyìnàwó àyìnàbẹ́tún tọ́fíà ẹyin tí rẹ̀ kan tí wọ́n ń ṣiṣẹ́ náà ó tó ti yọ ọ̀tà kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ bí ojú màálù nígbà tójú ọ̀bá síbẹ̀ tán fojú màálù sí yẹn lágbárí mo rò pé rírọ̀ ẹ̀rí tí ó ti kọ̀m̀bọ̀ báyìí bẹ́ẹ̀ lójú rẹ̀ rí. múmìnì kẹfà ti rí bẹ́ẹ̀ tí mọ́tà là ń sọ̀rọ̀ tánu màsí àdẹ̀jàl. sẹ́ẹ̀rí pé àlàyé táná ti ṣe ìkọjọ́ tọmọ Ísírẹ́lì tá ń gbé wa tọrọ ọmọ Ísírẹ́lì déédéé bí àárín orí rẹ̀ báyìí lẹ́yìn tó wà. anábìsọ̀rọ̀ lọ́ sallallahu alaihi wa sallam ó sọ pé ẹyin ju rẹ ọ̀tún ni òsì bẹ ẹyin ju olókù ẹyin ju òsì ẹyin ju òsì náà ó sì tún yọ ọ́ tàdí. bí ìgbà tí ẹyin ju bàjẹ́ tán ẹyin ju màálù sí yàrá òjò tó bẹ́ẹ̀ lẹ́yin jù màtíhì inna ti ọrọ àbòsí là ń sọ pé ẹ má ṣàbòsí o anábì wa bọ́ sórí rẹ̀ ìdí tí ìmáàmù Nawawi fi má dìtì wa ni. inna Allaha harrama alaykum dima'akum dájú bá ṣe ẹ̀jẹ̀ yín lè wọ̀ lórí ara yín ẹ gbọ́dọ̀ tàjẹ́ ara yín sílẹ̀ o gbọ́dọ̀ ṣe púpọ̀ rẹ o gbọ́dọ̀ tọ́ rẹ lẹ́sìn torí pé wọ́n á sọ̀rọ̀ àkún ọgbọ́dọ̀ pààyàn ọgbọ́dọ̀ tìyàn lẹ́sì kò sí ohunkóhun ó lè wà láàrin rẹ àti tọwọ ànáwọ pọ fẹsẹ kú pààyàn àwọ yòówù ó lè wà láàrin rẹ àti ọgbọ́dọ̀ tìyàn lẹ́sì dípò kọ kẹjẹ rẹ sílẹ̀ mùsùlùmí sí mùsùlùmí èèwọlẹ jẹ wa fúnra wa ẹ wá ní ẹ òṣèlú jáde yìí o bọ́ba kankan ẹ para yín ẹ para yín o ẹ para yín kẹ wọ jahannam orí orí ikú jẹ ń bá ka yín òṣèlú òfò òṣèlú ran ẹ wàá máa para yín kí lọ fẹ́ sọ fọlọ ẹ ìwọ lọ à ń sọpọ́tì APC ni o àwọn ọmọ PDP bá yadé ìwọ lọ PDP láti o àwọn APC bá dé o hmm, àlékà kú o sì tún yára kó wa lọ kò jẹ́ akutu fúnra wa dáadáa ẹ rí nǹkan bẹ̀ kí lọ́ọ́ fẹ́ sọ fọlọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà ẹ̀mí la ilaha illallah ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ ọlọ́run lọ́lẹ̀ ẹ má fi ọwọ́ ara yín ti sábà fi tẹ́mi òkú àpọ̀ má parẹ́ o wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahim má pa ọmọlàkejì rẹ o wala yaqtuluna an-nafsa allati harrama Allah illa bil haqq wọ́n sì kú pẹ̀lú mi o gbogbo yòówù ẹ̀ lè máa ń ṣe gbogbo yòówù ó lè dà yín pọ̀ ẹ̀yin lẹ́ mọ́ o ẹ̀yin lẹ́ máa ń jẹ́ wọn á bẹ́ o ẹ̀yin lẹ́ máa ń jẹ́ wọn á di ọ̀ràn o ẹ̀ gbọ́dọ̀ sí kú para yín o ẹ̀ rí i pé látàrí àwọn kan táwọn èèyàn máa ń ṣe o bàbá ọ̀dọ̀ tó ọmọ ọmọ ọ̀dọ̀ tó bàbá nínú ilé kaná wọ́n òṣèlú kúrọ́ làwọn ń sìn ọ̀jẹ̀ búrẹ́dì rẹ̀ rí ambọ̀sibọ́sí àkàrà ambọ̀sibọ́sí pure water káti ẹ̀kọ́ jẹ gbogbo ẹ̀ náà rí ní wọ́n á ní kíni tá ní jẹkújẹ abájọ tó ń pọ́n tè láti èyí ń dà gẹ́gẹ́ bíi kíni ẹ wàá máa para yín a'udhu billahi minash shaitani rajim ẹ wo àwọn aburú oríṣiríṣiríṣiríṣi tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè látàrí àdìbò karambani kan àdìbò karambani ọlọ́lọ́mú ma yí ẹni tí màlẹ́kà gbẹ̀mí ẹ̀ tá a ti pọ̀jù tóbi yẹ ká máa dín ẹ̀mí ara wa kù látàrí àdìbò àdìbò. akramakumullah sẹ́ẹ̀mọ yìí ṣètì náà ti ń ṣèwọ́de báyìí ni lórí kí wọ́n fagilébò wọn ò fagilébò sẹ́ẹ̀mọ yìí aburú tó ti ṣẹlẹ̀ báyìí látàrí wọn fagilébò wọn ò fagilébò ẹ̀mọ yìí yẹn tá ti gbé lọ sí ìtúbáyìí látàrí ìbò òfò ìbò àdánù ìwọ tí wọn ti torí rẹ pààyàn wọn gbádùn gbáyé gbádùn ilé rẹ fẹlẹlẹ nǹkan kan ò tí ọ àwọn ẹrú Ọlọ́run ti ń kú dànù dúkìá ti ń ṣòfò dànù ẹ̀dá kun torí tọlọ ṣé kájẹ pé ẹ̀sìn náà kò tiẹ̀ wá dá sí rárá tí ọpọlọ wò ó kó ti pé irú àwọn nǹkan wọ̀nyí bá kí la fẹ́ fi ẹni tó ń gbé ìbọn tó lọ gbé ìbọn fún lórí ńkọ́ ibi tó ti kú dára dára ẹni tó wá pààyàn jẹ ó ń túlẹ̀ ọ̀nà pápá bora ibẹ̀ tó bá pààyàn yẹ kó dúró tòkù rẹ̀ ẹ̀hún ló ń pa ẹ wá mú nà subhanallah torí di eléyìí báyìí ẹ̀mí wá pàtàkì ẹlòmíì látàrí afẹ́fẹ́ obìnrin wọ́n láwọn ti tán láti para obìnrin fa tẹ́kùn náà yàgbẹ́ akramakumullah dẹgbẹnu rẹ lè máa rùn akramakumullah tó lè jọfún akramakumullah ẹ wàá ti torí rẹ para yín ó ti wá sọ fóbi pé tọba wá ṣé òun náà ń wọ àbí tọba wá dákínní ilẹ̀ kan kọjá lórí ẹ̀ bí yóò bá lẹ́kùn wọ́n ti wá dákínní kurukutu kan wọ́n ti dá sínú àdó wọ́n ní tọba ti kọjá lórí rẹ̀ tí ẹ bá a ọwọ àti bí ọgbẹmí ọmọ ọlọmọ kí ló ń sọ fọlọ ọjọ́ gbẹndà òkèèyàn ẹmọ iyẹmí tó ti tùsùn bá wọn. látàrí àjọ ntajà kan náà ńkọ́ wọn máa para wọn náà wọn máa para wọn báwa ti má bá ti lè lé ọkùnrin kó lọ́jà a níta kankan ti wá wọn mọ wá wọ ọ̀nà láti rí i pé wọn máa sọ ògùn orí ibú títí ọba mu àbá wọn lè rán àwọn àdá sí pé ẹsẹ aládàá pa wọ́n tún sá sá sá sá kò tún rà wọ́n ní kò sọ sínú àkòdọ̀ kò sọ nù omi. la hawla wala quwwata illa billah lórí irọ́ owó ilé ayé yìí náà. àbá àwọn àjẹlè máàmù àjẹlè máàmù àwọn tún lè para wọn lọ títí pé ó fẹ́ jẹlè máàmù nílẹ̀ tani ọ̀faramọ́nu yìí kọ́ náà wọ́n. yorùbá lẹ́bùsẹ̀ yìí náà wọ́n ẹnìkan bá lọ náwó ọba túbọ̀ rẹ̀ kí ló tó ma <laughs> gbogbo jẹ̀mọ́ yóò kó kọ́ ọjọ́ ìjẹun lélẹ̀ sí kọ́tà líle lọ́wọ́ pa gbogbo olú ńgbà bá pa gbogbo olú tẹ ọmọ ẹsẹ lè má mú kó kiri ọ̀daràn. ẹ̀mí ọmọ èèyàn wọ́n wà máa para wọn pakúpa lórí kíni. ọkọ tí ń bínú ìyàwó kọ torí kọ́ lọ́n bọ́ ó bó ìyàwó láti ìyàwó ló nílé tí wọ́n ń gbé ìyàwó ní ọlọ́wọ́n bá sànù tí ń sànù àwọn ọmọ tí ń rán wọn lọ tí ń rán wọn lọ kàkà kó ní ojú kòkò kó le lọ́ba ló wọ́n pa ojú ẹ̀sùn ní fáńtì kí òun ló lò wọ́n pa tá a lẹni tọ́gbọ́ orírun òkú yọba ti kú pọ̀ mọ́ ọlọ́mù ìyàwó bá ti wá kú tà ìkú oní àyàn kọ́kọ́ lọ sílé àwọn ìyàwó gbégbé wa ńláńlá pé kí ni ọ̀daràn apààyàn olórí ikú gbogbo orú àwọn àwa yẹn kọlọ ń sànù wa bàbá dírẹ́fà ńkọ́ o ti mọ̀ pé mọ́tò tóun tóun gbé ká tututu rọ́ọ̀yì náà ni gbogbo ìgbà ló sì máa ṣe bí ọlọ́bì orí bí ẹni tó ti mú pẹlẹbẹ bí ẹni tó ti mú gbáná yọmọ fẹ́ overtake tirẹ́là lẹ́mẹ̀wá ni gbogbo àwọn jẹ́ máa ń sọ fún pé bàbá ọlọ́kọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tá à ń lọ òjìnà sí atúrò tètè ọ̀kọ́jà alẹ́ ẹ̀yin lẹ́kọ́ mi lọ́kọ̀ wà ní ẹni tí ọba wọ̀ wọ́n sọ̀kalẹ̀ nínú gbòǹbì àbá ni ọba wọ àwọn lọ sẹ́nu kú àìmọye dáhùn yẹn ti kú dànù bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ pa wọn o wọ́n lọ pa wọn bóò sí láyé mọ àwọn fámìlì rẹ̀ ọ̀sánwó ẹ̀mí wọn ó sì tún lọ jẹ́ jọ́jọ́ gbẹ̀ndàkìyà akaramakomọlọ nínú pé pààyàn náà ní máa yọ nǹkan jà síyàn kí ká máa yọ adá síyàn kí ká máa yọ ọdà síyàn kí ká máa yọ ọgbọ́n nínú pé lèyàn bọ́ sí o torí ẹ̀ lànà bọ́ sallallahu alayhi wa sallam nínú Sahihayi ó ní ẹnìkan nínú wa ò gbọ́dọ̀ yọ nǹkan ìjà sí wa o nítorí kí ṣetán ni ọmọ bá gbálù lọ́wọ́ rẹ̀ ní tí wọ́n yọ ọmọ sí pé kó o bá kó máa torí pé àwọn nǹkan yẹn máa ń tìyàn sọ̀sọ̀ púpọ̀ ni o tó bá gbé kan lọ́ba pé máa fọ́ orí ẹ̀ ṣètò ni ó sì rọra tẹ̀ ibo rí lọ fẹ́ fọ́ lọ́ba tó gbàm ó sì má sì ṣubú ó ti lóun ọkọ̀ orí rẹ ẹ dákun èmi kan mo yìn fún yìí ọwọ́ ta la ti wá bá mọ̀ ṣètò ni rẹ o ìwọ náà ṣètò ni náà àwọn òkúkú rì subhanallah àìmọye irú rẹ kí ló ń kí ló fẹ́ fi máa ṣe kàn ọ̀nsọ̀dẹ ọ̀rọ̀ ní ti tọrọ yóò gbé bọ̀ wá sí pàdé aládùúgbò sẹ ẹ màfi gbogbo yín náà fẹsẹ̀ yín sọ̀rọ̀ yóò tún wá gbé síwájú wọ́n kẹsẹ̀ lera wọn bẹ́ẹ̀ bá ti ń dá sọ̀rọ̀ pé ah, bàbá títí ẹ̀rọ a máa dá sọ̀rọ̀ mo ti ń fura pé mọ̀rọ̀ dá sí o ó sì gbé bọ̀ wá sí ẹ tètè gbálé lọ bẹ́ẹ̀ náà ẹni tó ṣe kọ́rọ̀ ní ti tọrọ yóò ti yàdá àṣetọ́n láàrin ìṣẹ́jú àyà wàhálà yóò gbà dá lọ́wọ́ rẹ̀ yóò sì ta mọ́yàn yóò sì tún padà sí ọ lọ́wọ́ pé à ah, èmi kọ́ ìwọ kọ́ bá àwọn ẹni mélòó la ti rádà láàyè wọn náà la rádà lọ́wọ́ a máa sọ yẹn dá pa yẹn lẹ́ mọ́ lábẹ́ òfin ọlọ́run kò sí yàtọ̀ láàrin ọ̀fà dá pa òfin máa pa ó gbé pa apààyàn náà ni ọ sọ́mọ akóògùn pera wọn pàápàá yẹn àbọ̀ jáde àbọ̀ jótó àbọ̀ débèrè ọ̀daràn náà gbogbo wọn lábẹ́ òfin ọlọ́run ọba apààyàn náà ní gbogbo bàbá àbá kan ní ọlọ́fà ìfàkùfà kan lé lórí ó ń tì wá di pé ọlọ́lọ́rùn ọ̀hún ni àwọn ti kẹ́límẹ̀ṣẹ̀ ọrùn ẹ̀ ó rí kẹ́límẹ̀ṣẹ̀ ó tí ì mọbi tọ́pọ̀ ọ̀daràn tó apààyàn náà gbogbo àwọn eléyìí bẹ́ẹ̀ náà lè ń tọ́ pọ̀pọ̀ pọ̀pọ̀ títí bá àwọn kìnnì kan ti ń bẹ nú adẹ́kùn kan ábò ń pèdè ọ̀daràn ni wọ́n náà pa yẹn ní gbogbo ẹni tó bá múnú yín wọ́n pa ni òfin ọlọ́run á sọ pé gbogbo ẹni tó bá pa yẹn wọ́n pa ni àmọ́ dà ni wọ́n fi pa wọ́n ń bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú àyà ni ọrùn ti gbé dànù bálùkù ti sùn ẹ páàkì ẹ̀kẹ́ lọ. ayé sinmi àbí òsì ẹni tí ti pa tí ti pa látàrí kó na pa yẹn sẹ́nu mi náà pa yẹn kò sẹ́ni ọ̀pa yẹn ayé òròjù ayé òsì sinmi mọ́kọ́ ọ̀pa yẹn kó tó máa fi ṣe fáàrí pé wọ́n lọ pa ẹ̀yin lẹ́tún jẹran rẹ̀ oúnjẹ kújẹ nígbà tó ṣe pé wọ́n ọ̀rẹ́ ni pa wọ́n rí àwọn náà ẹlòmínú tún tẹ̀síwájú lórí pé àwọn pààyàn yìí náà ń sáàdì sáà ókè ẹni tí bá ń pààyàn dáadáa rẹ ní kò náà mọ ọ yẹ kó ní agbára débi pé tí kú bá dé yọ ta láyà èmi kọ fún abáláàmú òní ọ̀la làámú bí ọ̀pọ̀ òkò tí wọ́n máa fa àwọn káwa rí ọ̀la ni kí wọ́n máa mú lórí ẹ̀ wá rí níjọ́ tí wọ́n mọ̀ ọ̀la lórí rẹ̀ ọkọ̀la torí ẹ̀ ẹ̀jẹ̀ yín èèwọ̀ lọ́jẹ́ lórí ara yín ẹ̀ gbọ́dọ̀ ṣe fún para yín ẹnìkan jáde àwọn àmàlẹ́ka ẹyẹ sọ lóko ẹsọ kùtù lọ́rùn ẹsọ táyà sí lọ́rùn ẹsọ aa ẹ gbọ́dọ̀ pààyàn bẹ́ẹ̀ o haram ní lábẹ́ òfin Ọlọ́run òfin Ọlọ́run ní pé tó bá jalè wọ́n ti lọ́wọ́ òfin Ọlọ́run sì ní pé dáná dáná fògiri fògiri ìdájọ́ tiẹ̀ ní pé wọ́n lè pa ọ so àmọ́ pé ẹnìkan wá jí gàrí ẹnìkan jí tòmátì ẹnìkan jí máa jí wọn ti wá sọ pé ah, ẹ lọ́ bá jí àádọ́ta náírà òun náà lè jí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹgbẹ̀rún àádọ́ta òun náà ti lè ṣe kíní kan ẹ pa kíní à ah, ẹ má pa o ẹ má pa o kí lẹ fẹ́ pa o ilé ìjọ òfin ọlọ́run bá wa ẹ má pààyàn o èèwọ̀ ní kẹsẹ̀ jẹ́ ara ń sílẹ̀ wàá mú àlẹ̀kùn owó yín náà haram ní láàrin ara wa a gbọ́dọ̀ jẹ́ owó olówó èsì pé olówó yìí ó fún ọ lówó lọ́nà tọ́tọ́ ọgbà owó rẹ̀ nígbàgbọ́ ọjàgbà ọlọ́gbà òfin agbárí rọ gbígbà ọgbà tó kùn tó kùn tépétépé wọn ni wọn ti lọ ti alábàáwọn lórí mẹlẹ báyìí alábàáwọn onílé gbérí sókè mà wọn a sọ pé báwọn ti ti alábàáwọn mẹlẹ báyìí tí ò lè gbérí sókè bẹ́ẹ̀ ni kọ́kọ́lọ́ rẹ ọmọ lè gbérí sókè táwọn èkó lọ́wọ́ rẹ táwọn olórí bò wọn náà bá ní máa tó ń ṣe má títí tó fi kówó ránṣẹ́ wọn gbowó rẹ ń gbàgbọ́ sí owó rẹ àwọn tó fi pamọ́ ni wọ́n sàn nígbà tó wó àbọ̀ ọmọ tí ò ní sèèyàn láǹfà síjọ́ ńlọ yẹ kí wọ́n tó dé àbí kí wọ́n ti sán láti wọ́n ti sán láti wọ́n wá lọ kọ́ sẹ́yìn ẹ̀wù rẹ pé yahoo yahoo boy ni ọ́ yahoo yahoo boy ṣé ó gbọ́dọ̀ dànù eléyìí dàbí àwọn ọmọlẹ́yìn àwọn fàhábà àbọ̀ ọmọlẹ́yìn ànábì ẹ̀tọ́ pera rẹ̀ yahoo yahoo boy ẹ bọ́ ọmọ òfo ọmọ òfo ni ẹ̀ yẹn kó máa ń jalè òun lè jí pátáká pátá obìnrin lè jí ká lè jí pátá ọkùnrin ká létí bàtà kó ẹni pé kálukú mọ́sálásí wọn máa sọ bí táwọn kó bàtà wọn sí wọn ti rán àwọn bàbá bàbá ọ̀daràn kankan wọn máa bá wọn kó bàtà wọn á ká kan mú wọn wá ń ṣe bí wèrè ìwọ tó ti gbádùn lẹ́ẹ̀kan yìí àbá wọn ti ń bọ sí wọn ti ń dèjì ọ ní kóńsùn jẹjẹ òun tó a ti wọrọ ti jẹ owó wa haram owó tí ẹni tó lówó. tí o bá fún ọ ti yọnu ti yọnu ọgbọdọ jẹ tí ọba jẹ ọjọ rẹ ìdùnnú gbogbo múmìnì ni pé ìgbéǹda kìámà wàláhì ọba jẹ bẹ a wọn yàn wọn yàn wọn jẹ gbé wa ni ẹnì omi bá yàn jẹ sọ pé òun àwọn aláìsí orí ọmọ agbé kóòtù ọlọ́ǹgan làwọn fẹ́ àwọn ọmọkẹ́rù rẹ̀ tún sẹ́kù láyè a ọmọ kí wọ́n fòun wọ́n fòun sí di ọ̀ràn wọ́n bá yàn sí kóòtù ọlọ́ọ̀n láàyè láàyè lọ́mọ níbi tí lọ́yọ̀ lọ́yà sí sọ irọ́ tòótọ́ ọmọ wọn lọ́wọ́ níbi tí ò sí fanfa tí ò sáré yẹn díyàn òkodoro bọ̀rọ̀ bá ti ṣe rí ní ọ̀hàn ẹ jẹ́ ká wá owó gbọ́nà tó dáa o a gbọ́dọ̀ gbowó lówó nígbà àbòsí o ọ̀pọ̀ nínú àwọn èèyàn o tó ti pé tówó lówó bá ti bọ́ sí wọn lọ́wọ́ tọ́ àlùkìyàmọ̀ ni ọ́ lájà o ẹnu wọn sì dùn wọn tó gbowó lówó gbogbo àwọn àdéhì gbogbo àwọn àyà tọ́sọ̀ ń pa àmánà ni wọ́n máa mú jáde. yá ó tóbi láà wọn ò jẹ́ ṣèjàmbá ó ma ó ma wọ̀ sí bẹ́ẹ̀ nínú owó owó olówó ah for that matter tọ ẹjọ bọ sí lọ gbogbo stars yóò di dàkúdà ni tó bá ti bọ́ sí wọn lọ àyè mẹ́yìn ti fẹ́ rẹ́kọ́dù orí wa torí ẹ̀ ẹ ti ká lọ bẹ̀rù ọ lọ kọ́dà ẹlòmíì ti kó báwọn ẹni tí ń látàrí ìwà ìjàmbá àbí wò lẹ́sìn ti fẹ́ wí dání sí oníkan gbowó wa mo máa fi ṣe business olówó ti sọ pé bọ́lá bá tiẹ̀ ti mọ́ pẹ̀lú ẹ̀sìn iyekíye tó bá sọ pé ká gbé wá gbé wá bá gbé ten million kalẹ̀ àbá lásìkò tó yẹ kó dáwó padà two million something lórí dápadà ó pè é seven point something tó bóyá kìí àmọ̀ ní ọlájà ni gbogbo ìyànjú táwọn èèyàn gbà wàlá ó tún dírìbù gbogbo èèyàn lórí pé wọn máa dá yìí báyìí báyìí padà lóṣù àfi tí wọn bá dá padà lóṣù tó ń bọ̀ lọ́la lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti lọ lóko ẹ̀rù Ọlọ́run ọba báyìí ó dẹ lómìn yóò máa ṣèṣe ẹlẹ́sìn ní kó fi lè ráyè mú àwọn èèyàn jàmbá wọn ẹ dákun tó rọ Ọlọ́run sẹ́yìn òrónú bọlọ ń gbé òdìdè tíyẹn bá jẹ seven thousand yẹn kí la mọ̀ tó lè rìsọ́ọ̀tì sí lọ́dọ̀ lọ à ń bọ̀ seventy thousand gọ́mẹ̀sẹ̀ ti sọ̀rọ̀ seven hundred thousand à ń bẹ̀lẹ̀ seven point something million inna lillahi wa inna ilayhi raji'un ẹtí ká fi bẹ̀rù ọlọ́kọ̀ọ̀rọ̀ wa ẹlòmíì máa ń ro igbó ló ń gbájú torí owó olówó ti bọ́ sùn lọ́wọ́ iná tó iná fà ó kùbi tó gbé gbà àbí wọ́n ló kùbi tó gbé gbà wọ́n ló kùbi tó gbé gbà ó ń fowó pamọ́ ni ó ń fowó pamọ́ ni ọjọ́ tí wọ́n ní rówó sámá tẹ́gbọ́ wọ dáadáa díẹ̀ tó yẹ kó gbé ọ wà lìjánà ni wọ́n tún gbà lọ́wọ́ rẹ̀ á wọ́n gan làbá máa kí kó àti dà okú àti torí ikú okú wàá ló tí ò ní wúlò fún ọ láyé tí ò ní tí ọ láǹfààní lọ́kùn yá. ọ̀pọ̀ àìmọye lówó lówó wà lọ́rùn wọn báyìí wọ́n gbà nígbà bùsù ẹlòmíì wọn fi bò láti àmọ́ ní dáìdáì ńkọ́ ọ̀dà wọn ẹlòmíì wọn kọjá fún wọn náà máa ta àwọn kó fún ọ máa ta àwọn ń fẹ́ kọ́ da látàjèrè iye báyìí ní kọ́ sápò fáwọn. àfà àtọ́jú owó àtẹ̀rẹ̀ gbogbo ẹ̀ra. oúnjẹ tí bàbá olówó gan ò lè jẹ ilẹ̀ ni a ní ká ṣàánú ọmọ jẹ irú ẹran tó wọn lè jẹ lẹni a ní ká ṣàánú ọmọ jẹ irú àdáwọlé tí bàbá olówó lè dáwọlé lẹni a ní ká ṣàánú ọmọ dáwọlé yóò mọ wá fẹ̀ láyà bí ìgbà tó ní ń bọ́ gbogbo aráàlú yìí ẹni tó ṣe pé wọ́n ń sànù tiẹ̀ ni òun ọmọ wa ń ṣèṣe kó ń lò ń èyí náà sáláì ọba àtijọ́ san ni sanwó yóò dá sí rọ́ọ̀fù yóò dá sí rọ́ọ̀fù tí wọn nìkan lẹni tí wọn kọ́ jẹ lówó láyé àbí kí wọn sọ bí ìgbà tó ṣe pé kí ni yọ fọkọkọ bọ́sà ká lura wa ah, ọ̀rọ̀ ká lura wa kówó tèmi ni wọ́n bá ń kó àníjọ́ á lura wa. <laughs> ok sẹ́wá tí wàá lura yìí tó ti wàá sanwó olówó nù. subhanallah alaahu. ní ìgbà títí gbowó ẹ pé ah, nílẹ̀ yìí o sẹ́wá ti mú lágbájá àwọn yòókù imáni tí wọ́n ń tọ̀ lẹ́yìn. dẹ́mọ̀kọ́ dára ni owó tètè tó àṣírí èèyàn dẹ́mọ̀ tí má níyàn bá débi kan ẹ fowó dàn o nínú tí wọn fi máa mọ yàn owó obìnrin àwọn nǹkan wọ̀nyí tètè tó àṣì. ọkọ ẹ mẹyẹ náà làwọn ṣe kínní kan àwọn fẹẹ ṣiṣẹ́ Ọlọ́run táwọn bá rẹni fáwọn lówó kódà àwọn fẹẹ kọ́ mẹsàlásì kan wọn ti kówó fáwọn èèyàn rí pé lọ kọ́ mẹsàlásì wàláhì tó wúra owó ribiribi ọ̀rá òun à ń wá wọn ká wípé bọ́ọ̀lù àwọn èèyàn yìí wà gbé báńkì ọ̀bì tá a wà tá a fowó náà ṣe ibi tí ọlọ́ọ̀ náà ẹrú ọlọ́ọ̀ fowó jẹun ṣe ibi tí ọlọ́ọ̀ ok fóun mẹsàlásì òsì wàá jẹ kíkọ nítorí di eléyìí báyìí owó wa haramu ni láàrin ara wa wọláì tó bá ń kẹ́kọ̀ọ́ ẹsìn Islam a máa ń tẹ̀lé mùsùlùmí ò ní bẹ̀rù mùsùlùmí ọkàn sí tí mùsùlùmí bá sọ pé bẹ́ẹ̀ ni bọ́rọ̀ ìṣèlérí ni kò ní ìdíkó búra mùsùlùmí ọ̀gbàgbọ́ síbẹ̀ làwọn wá rí nàìjà lẹ́nu ó ti ti ọtí ná ó ti kọ́ tó ti kú tẹ́lẹ̀ ti fẹ́ dùkú rẹ̀ wọ́n ti wo bó ṣe rí pé ó ti stars ẹ lọ sọ fún pé ẹ kọ́dà gan ẹ̀sẹ̀sẹ̀ gba Islam gbogbo àwọn ará lé yín gan wọ́n tẹ́yẹ sí yín kó wọ́n tó gungun máa yín ní kíní kankan lè rówó gbà ní. láti gbowó kó tó jáde ní oṣù máa yín mú pé ọba àdìlọ́ làwọn náà wàá parọ́ ẹ̀sẹ̀ yóò kówó fún ọ. subhanallah torí ẹ̀ ló ti jẹ́ pé àwùjọ wọ̀ ò sunwọ̀n. àwa náà mọ̀ bẹ́ẹ̀ gbogbo ayé náà lọ mọ̀ bẹ́ẹ̀ nítorí pé ta la gbàgbọ́ nàìjíríà yìí kọfẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé náà yìí tó owó wa láàrin ara wa ni o torí ẹ̀ lálẹ́ yìí ẹ má o tó bá mọ̀ kó lówó ń bẹ lọ́dọ̀ kọlọ̀sán kọlọ̀sán ẹlòmíì gbowó lọ́wọ́ àwọn èèyàn ló kọ pé owó ribiribi rà o síbẹ̀ yìí mọ̀ pé ní sinimá bá fẹ́ sanwó hajj mílíọ̀nù odidi mílíọ̀nù ra ẹni tó sì jẹ́rú owó ń tún gbáyé ń tún mí ń tún wò pé mímí kò ní mì àfi tó wọn bá mímì mì subhanallah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin abẹ́tọ́ tiẹ̀ kó wọn dé hajj náà tẹ̀ owó àwọn èèyàn wá sẹ́sì lọ́rùn náà ẹ aláàjì lágbájá owó tí ó fi yé báyìí tó fún yín ẹ̀yin náà fi yé báyìí ẹ̀yin náà fi yé báyìí ẹ̀yin náà fi yé báyìí. ẹ wá fún wa lówó wa ẹ ń bàbá dé mìíràn atúndé mina atukọ mẹ ngbàgbà dé mùsẹlífà atúndé mùsẹlífà aláàjì à ń gbàgbà tó padà sí mina àtúpadà sí mina à ń gbàgbà dé maka atúndé maka owó ọmọdé yọ ẹ ń gbàgbà dé nàìjà atúndé nàìjà wọn tún di pé wọn ń wọra wọn lọ wọn á tètè pé ọba dídọ́ pé ní ọmọ gbowó rẹ̀ mọ́kà ló ti kọ́ àpọ̀ àpò ọmọ owó wa tẹ̀sí ọlọ́run owó wa tó lé ọ̀wá fún wa lówó wa ó di wàhálà ó ti fẹ́nu ara rẹ̀ jẹ́wọ́ pé bẹ́ẹ̀ owó wọn ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀wá kó wa ẹ bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ bá tún dọ̀sẹ̀ méjì ẹ bá tún dọ̀sẹ̀ mẹ́ta ìjọ onírọ̀ yìí hàn.

ọ̀ràn ti pé ọlọ́run ọba ẹlẹ́dàá ọmọ bí tó ti sẹ́kùrú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba kankan yìí ti gbé lọ́dọ̀ rẹ̀ ẹgbẹ̀rún àtàkùrọ̀là ọ̀ràn owó olówó òde oyè ọ̀làtòrè lọ ẹgbẹ̀rún kọ̀nà ẹgbẹ̀rún àtàkùrọ̀là ọ̀ràn owó olówó àtúkọ̀ kan tó o bá san láyé wàá san láti yà torí owó olówó ti ń bẹ lọ́rùn rẹ̀ san o ẹlòmíì wọn fi sọ ilé ilé ẹrù máa mójútó ẹrù sẹ́nìkan bá rajà wọ́n á mú rìsíìtì wa ẹ̀dà kan wà lọwọ rẹ̀ ọ̀kan wà lọwọ tiwọn á fi mọ bí ọjà tó ń dínkù tó ń pé kátó mẹ́wàá ó sì tún kó ó tún kó àìmọye ní jáde ló kọ rìsíìtì kan yóò fún àwọn kó mẹ́wàá yóò dọ́ndrẹ̀ òdodo lọ̀rọ̀ àwọn yorùbá náà wọ́n là yí fowó ẹkún rẹ̀ ẹ̀rí pé kò ní pẹ́ kò ní jìnnà irú àwọn èèyàn yẹn padà di ẹni àbámọ̀ wọ́n padà di ẹni tó ṣe pé wọ́n máa sún fún wọn ní rẹ́ni tí wọ́n lé tó nítorí pé nígbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dà bá fẹ́ mú gbogbo aráàmù gbogbo aráàmù gbogbo aráàmù yọ padà wá dé lùsọ̀tà yọ máa kọ́ lu bàbá àbàtì tí kò lù yóò dùn yóò dùn síbí wọ́n ń pa àwọn kan lẹ́kọ̀ọ́ aláàánú sì lọ́lọ́ torí di ilé ẹja kí ìsara o ẹja kí ìsara owó lówó padàpadà wọn á ní owó tó bá kó jọ kọ ló kọ Islam ló kọ mọ́sálásí tó kọ́kọ́ abẹ́fisè nǹkan fẹ́ sùn Islam ọ̀dọ́ tèmi náà sì ń kó sísé mo lè jẹ́ jẹ́ kí ọ̀ràn lọ́fẹ́ jẹ yẹn ọ̀ràn gidi lọ́fẹ́ jẹ yẹn ọkọ̀ òjọ olówó yẹn àfìrà lẹ́ àfikọ́ mọ́sálásí

ṣe ń bẹ fún ọjọ́ òní torípé ọjọ́ táwọn ti ń sọ̀rọ̀ yẹn ọjọ́ àràfà ni ọjọ́ àràfà ọjọ́ ni o ó sì ṣe ṣe kọjá ọdún léyà ní sọ̀rọ̀ yẹn ọjọ́ ló náà làwọn ọdún máa ń sọ pé láàrin ọjọ́ àràfà àtọ́jọ́ ọdún léyà lọ torí kẹ́nu àwọn olùmọ́kò pé àwọn ga jù láyé ṣùgbọ́n ìwò ló fi baladikum hadha àti gẹ́gẹ́ bí ìlú yìí náà ti ṣe jẹ́ ìlú àbọ̀wọ̀ a ti mọ̀ pé mẹ́kà ìlú àbọ̀wọ̀ ni o mẹ́kà ìlú àbọ̀wọ̀ ni o ọdí àbọ̀wọ̀ bẹ́ẹ̀ bí pé sábà ń léyìn àbọ̀ ní lílé pọ̀ tàbí sí téèyàn bá ń bá hílà yìí ló bọ̀ tó bá ti dé mẹ́kà ẹ̀kọ́ kan balẹ̀ ẹnì kan ti ò lè náwó yàtọ̀ lọ́kùn ìwà tó bá gbé lórí àìsàn ni wọ́n fẹ́ fi àjẹ́ rẹ̀. kódà mọ́kà jábọ̀ ọ̀dẹ títí tí ẹ̀ bá ronú kó fẹ́ ṣe bàjẹ́ mbẹ́ yóò jí ìyá lọ́dọ̀. ìrònú lásán tẹ́ mọ pé nínú òfin ọlọ́run gbogbo tẹ́ ń rò lọ́kàn yín tẹ́ ẹ̀ sọ jáde tẹ́ ẹ̀ fi ṣe wà ó ọlọ́run ní bíbí yín bíi ti mọ́kà fún tẹ́ ẹ bá ronú pé ẹ fẹ́ dáràn mbẹ́ ẹ torí ẹ̀ ọ̀dà gẹ́gẹ́ bí yẹn ni pé ẹ̀jẹ̀ wa ẹ̀mí wa àti dúkìá wa wọn ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀wọ́ ìjọ àràfà àbọ̀jọ́ ó tún dà gẹ́gẹ́ bí ọ̀wọ́ mẹ́ta lọ́sẹ̀ lọ aláfọ̀lẹ́ fi hàdà ní oṣù yín tẹ̀ nù rẹ̀ nítorí pé oṣù hajj oṣù ọ̀kan ni nínú àwọn àwọn oṣù àbọ̀ mẹ́rin àti dọlkàjà àti dọlhijjà àti almuharra ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ yẹn nínú oṣù dọlhijjà ọlọ́wọ́n bá ṣe léwọ̀ pé káwọn èèyàn sábò sí nínú àwọn oṣù àbọ̀wọ̀ yẹn gbogbo gbàlàbò ti déwọ̀ ti déwọ̀ rẹ̀ láwọn láwọn oṣù yẹn ó lé kéka ala alifẹlẹ ẹsẹ tí ẹ bọ jẹ mọ àti tẹ Ọlọ́run ọba bí àbí ǹjẹ. قالوا نعم وكويتم من بني بني جاي قال اللهم اشهد النبي صلى الله عليه وسلم من والله جري والله جري والله جري ولا متى تو إليه pàtàkì àwọn anabi Ọlọ́run ti sẹ tọlọ fi hàn anabi ọsọlọ bá àdìsẹlẹ ọ̀kan nínú wọn ni kò tí a gbé nǹkan pamọ́ nínú tọlọ fi hàn lẹbi wọn ní gbogbo ẹni bá sọ fún ẹ pé Muhammad sallallahu alaihi wasallam ó gbé ìkẹkọọ pamọ́ nínú tọlọ fìràn kò títẹ rẹ fáwọn èèyàn faqad a'zama al-firya kí ẹ mọ̀ pé jùlọ ńlá ló gbé kalẹ̀ gbogbo tẹtọ lọ fìràn lọtẹ ilé iná lẹ́nu tọtọ kàti rọ burúkú táwọn ti jà ní àgbékáyé gbẹgẹ ní kàlífà ti rọ ẹnẹbi ti kú lẹ́yìn one thousand one hundred and fifty years wàá ló fi lé fáṣí kàránṣẹ́ gbọ́rọ́ lílì kíláàsì kan sí torí de ilé wọn náà wá ń tara rẹ jẹ ọlọ́run orí má lé fáṣí lórí irọ́ irọ́ parọ́ fúnrọ́ irọ́ tàlá rẹ̀ gbogbo sẹ́dọ̀lọ̀ ìrora lọ́sẹ̀ kò sí kankan lẹ̀ torí ẹ̀ báyìí ní ìdílé sọ pé wọ́n lọ́n jẹ́rì wọ́n lọ́n jẹ́rì wọ́n lọ́n jẹ́rì ọ́ pàtàkì sẹ́mi pé ní ọ̀gbìn dàgbé yàrá. kó tó wọn sọ hẹ́ẹ̀ lùkárì ọlọ́wọ́n bó pe ọlọ nínú wọn ni Nóà alayhi salam wọ Nóà tó ti mìíràn ọlọ́run ti ma ọlọ́run fẹ́ fi nǹkan táwọn ọ̀ma táàmù ọbẹ̀ fi mà wá tó ti mìíràn kọ́dà ìwọ náà táwọn táwọn èèyàn tani ọ̀jẹ̀ rì fún ọ ìbá àwọn èèyàn náà àwọn èèyàn tí mo ti sẹ́gun náà nù àwọn bá sọ pé à àárín nù àyè o àárín sẹ́wẹ́ mẹ́yọ ọdún sànẹ́bì nù àárẹ̀ ìṣẹ̀lẹ̀ tóbi ṣiṣẹ́ nine hundred and fifty years ah generation after generation after generation after generation after generation wọ́n làbí tọ́ náà lọ gbọ́n o ṣe ìṣáàmù. tọ́lọ̀ fẹ́ fi hàn wá mi. ọ̀dà àwọn èèyàn tá a rọ sí bọ́lọ̀ sọ pé iná inna arsalna Nuhan ila kọ́wùmí qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim. àwọn èèyàn náà nù wọn làwọn ò rí òkè ẹni tẹ́ ẹ̀ rí ẹsẹ̀ fẹ́ gbọ́rọ̀ rẹ̀ òkè ẹni tẹ́ ẹ̀ gbọ́rọ̀ rẹ̀ àbí àgbọ̀rọ̀ àbí wọ́n dáa. ta ló wá kùtì ọ̀jẹ̀ rẹ̀ anabi nuhu alayhi salaam ni sọ àwọn ọjọ anabi muhammad muhammad àtàwọn èèyàn rẹ̀ a àwa náà bá máa jẹ ìpè bẹ́ẹ̀ nuhan ó ti tẹ báwò ó sì tẹ lájẹsọ a ṣé o tó ti fi o tó ti wà á máa ara lùkùrá nìkan níbi tọ́lọ̀ ti sọ fún àpò dání ọba á jó náà lọ́lọ́wọ́ bá tó ti sọ ike. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا سؤال الله سوى للذي يوم الذي فوق كان تدينين وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ọlọ́run ní oníwájú ìjọ tó kú dọ́gba ìjọ tó dáa kálíbà jẹ́lẹ́yìn fáwọn èèyàn tó àpèjúwe rẹ̀ ní bá ti dẹ́rì fún anabi nuwa alẹ́ ìṣẹ̀lẹ̀ anabi ti wa òjò òjijì ọ̀pẹ̀sẹ̀ ẹ̀yìn èèyàn tí mo ti sẹ́ wọn lò ti sẹ́ ọlọ́ọ̀dẹ́rì ọlọ́ọ̀dẹ́rì ọlọ́ọ̀dẹ́rì. ara sẹ́yìn tó jẹ́ làwọn náà ń ka yìí wáyé lẹ́kọ̀ọ́ ọ̀wé ìhàkùn kí sẹ́yìn ó ń ẹ̀wọ̀ bí o bá tẹ̀síọ̀ bá a kò fọ́ọ̀rọ̀ ẹ má ya kẹfẹ́rí lẹ́yìn mi o yàtọ̀rí gbogbo àwọn fún mi kọ́ bàbá àwọn sápá kan ọmọ wa sá apá kejì lórí ẹ má ya kẹfẹ́rí lẹ́yìn mi o sápá kan yín ọmọ wa gbé apá kejì lórí o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ṣe kú pa mùsùlùmí o nígbà tí èdè tó kẹfẹ́rí ni kí lè máa para yín èdè òyèdè wo ló fẹ́ bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọ̀ wà láàrin tẹ́lifẹ́ mọ́ abẹ́ra yín lórí gbogbo àwọ̀ gbogbo àìgbọ́ra ẹni tó bá lè ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹ̀yẹ ju rẹ̀ nítorí nù àlùmùsùlùmí akọlùmùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni kọ́dà kọ́tọ́nà pété gbédà lásán kọ́tọ́nà táwọn búra o amúsùlùmí ọ̀sẹ̀ bá máa ṣépè fúnra o àti gbọ́dọ̀ máa há mọ́ra wa. torí kí ọmọ ìyá ni wá ọmọ ìyá kò gbọ́dọ̀ sí ẹrù ọmọ ìyá rẹ ọmọ ìyá kò gbọ́dọ̀ sí sábàbí fún ọmọ ìyá rẹ ọmọ ìyá kò gbọ́dọ̀ wá ìyá fún ọmọ ìyá rẹ ọmọ ìyá rẹ ọmọ ìyá kò sì sófin tọ́sọ fún òun tẹ́ra wọn a lè tẹ́ra wọn a lè kọfẹ́ràn mùsùlùmí mùsùlùmí kọfẹ́ dáadáa fún mùsùlùmí mùsùlùmí kọfẹ́ràn dáadáa fún mùsùlùmí kọ́lọ̀ ẹni dáa kó fi kárí gbogbo wa ọlọ́run kó jẹ́ kí dáadáa ọmọ ẹsẹ̀lẹ̀ láwùjọ wa ọlọ́run bá kó jẹ́ kí kí ìpín àwọn mùsùlùmí nínú rẹ̀ kó pọ̀ jù ọlọ́run bá kó bá ká burúkúrò láwùjọ wa ọlọ́run kó lè jìnnà tẹfẹtẹfẹ sí wa ọlọ́run bá bá gbé ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà kó bá gbé wọnú ìlú wa. kọjá kéèké ní àwọn mùsùlùmí kó pọ̀ níbẹ̀ subhanahu wa rahmatulahi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.